الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدعوكم فهم لهم kí a ti kẹ̀kẹ́ ọlọ́ba níbi Muhammad sallallahu alaihi wasallam kó lọ́ba ara lẹ́wọ̀n sábẹ́ àti gbogbo àwọn tó bá ti ẹ̀kọ́sẹ̀ tó fi di ọjọ́ ẹ̀san láti máa Suratul A'raf tí a sì dé one sixty three lánàá a máa gbé láti one sixty four títí dé one seventy lónìí bí ní láì tààlà nígbà tí ọlọ́run bọba àlékẹ́lá tó tẹ̀síwájú nípa àwọn tó ṣe pé wọ́n pa ìjà lánàá ìtẹ̀síwájú lórí wọn iná ẹ̀ ní àyà one sixty four yìí ọlọ́run bọba àlékẹ́lá sọ báyìí pé a'udhu billahi minash shaitanir rajim. وإذ قالت أمة منهم لم تعدون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما أتوا عما نهوا عنه قلنا لهم كونوا كردة خاسئين وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعناهم في الأرض أمما وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض, أرض هذا الأدنى فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون ويقولون سيغفر لنا ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون والذين يمسكون بالكتاب وقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين أداك فون الله أبا الله أبا لك ولا وصلى يفون وقوي وإذ قالت أمة منهم nígbà tí àwọn kan sọ nínú wọn torí pé àfáà Ibn Kathir ó ní pé àwọn aráàlú yìí annahum sawila salati firaqin wọ́n ti pín sí ọ̀nà mẹ́ta fẹ́ríkọ̀ tó ní èrìtàkàbátìlì mahador àwọn ikọ̀ kan bẹ́ẹ̀ nu wọn ihun tí wọ́n ní wọ́n máa ṣe wọ́n ti ṣe wàhtálù ala istiyadi samakiya musabti wọ́n sì jẹ́ nìkan tó yẹ pé wọ́n lọ dẹja wọ́n lọ dẹdẹ ẹja lóòjọ́ sátidé gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ṣe wá lánàá wọ̀fẹ́ríkọ̀ tó ní nahatan dhalika wà tazalatuhum ikọ̀ kan bẹ́ẹ̀ àwọn jẹ́ nìkan tí epo ń kọ̀ fún ọ pé wọn gbọ́dọ̀ dẹja lóòjọ́ wọn gbọ́dọ̀ dẹdẹ ẹja lóòjọ́ sátidé o wọ́n sì jẹ́ nìkan tí pé wọn ò bá wọn dá sí i ọ̀fíríkọ̀ tó ń sákàtẹ́t fíríkọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé ikọ̀ kẹta àwọn dákẹ́ ni o ọ̀làmùtẹ́ fàl ọ̀làmùtẹ́ nìhà wọn ò ṣe wọn ẹja lóòjọ́ sátidé wọn ò sì kọ̀ pé kí wọ́n má dẹdẹ ẹja ọ̀làkínà kọ́ láti lè mọ̀ nkárọ̀ ṣùgbọ́n àwọn ni wọ́n wá ń sọ fún àwọn tí wọ́n ń kọ̀ fún àwọn tí wọ́n ń kọ̀ fún àwọn tí wọ́n ní wọ́n má jẹjà yẹn àwọn tí wọ́n ń kọ̀ fún wọn àwọn tó dákẹ́ yìí wọ́n wá ń sọ báyìí pé wàyídé kọ́lẹ̀ ummatun minhum àwọn tó dákẹ́ tí wọn ọkọ̀ yìí àwọn wá ń ṣe wáàsí fáwọn tó kọ̀ fáwọn tí ń dẹja pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ pé lima ta'iduna qawman ọlọ́run bọ́ pa wọ́n fúnra rẹ̀ àwọn ọmọ àdìbò ọmọ àdáyàbá ń ṣẹ̀dí ìdà tàbí kó fi ìyà tó le kókó kó fi jẹ wọ́n kí ló fa ti yí wà láyé tí àwọn apọ̀ ẹ̀ gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ ni èyí tá ara wọn kẹta wọn ni a máa ń ṣe bẹ́ẹ̀ lónìí wọn ò wo àbàjẹ́ o ṣùgbọ́n wọn kẹ́ mẹ́ tí wọ́n ń kọ̀ fáwọn tí wọ́n àbàjẹ́ pé wọ́n má ṣe mọ́ ẹ fi wọ́n lẹ̀ èyí ti jẹ́ tí wọ́n bá pa wọn pè yí ni ẹ gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ nígbà wọn bá ń kó èdì níìsì sọ ìṣẹ́ ìbá wọn kó ní ẹ fi wọ́n lẹ̀ jáde tí wọ́n máa ṣe sí náà wọ́n lọ àbíbílẹ́dẹ́ ni wọ́n máa mú tí ẹjẹ́ wọ́n máa mú wàhálà yín pọ̀ bẹ́ẹ̀ làwọn ènìyàn náà jẹ́ wọ́n jẹ́ nìkan tó ṣe pé àwọn tí wọ́n ń kọ̀ fáwọn tí wọ́n ń lọ pẹja lóòjọ́ sátidé tọ́lọ́wọ́ bá ní wọ́n máa pẹja níjọ́ náà wọ́n máa jẹ́ nìkan tó ṣe pé àwọn bá gbéra wọn bá ní pé límọ̀tẹ̀ ìdúró náà kọ́ wò mà kí ló tẹ̀ ń ṣe wá àti fún wọn ẹ̀ gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ ni aláwòmù lẹ́kọ̀ọ́ hom ọlọ́run bá ní wọ́n pa wọ́n fún rẹ̀ àwọn àdìbò hom tàbí kó fìyà jẹ wọn dídà níyà tó lé lókàtí ọlú máa dẹ́rọ̀tẹ̀ ní ìlà pípọ̀n àwọn ẹni yìí tí wọ́n ń pàṣẹ dáadáa tí wọ́n ti kọ́ àbàjẹ́ yìí wọ́n sọ pé ah máa dẹ́rọ̀tẹ̀ ní ìlà pípọ̀n sọ́rí o àti hmm. ọ̀rọ̀ yín lọ́dọ̀ ọlọ́run tó làálàhùn yẹtẹ̀kù náà àṣàdédé máa ṣe àwọn òkú abápa wọn láti dáadáa kọ̀ àbàjẹ́ fún wọn ó ṣeéṣe ọ̀làálàhùn lè yẹtẹ̀kù náà máa hùn fèé wọ́n lè páyọ̀ ọlọ́ọ̀bá lórí ohun tí wọ́n ń ṣe yìí ọ̀yẹ́ turukú nàhó wọ́n sì lè pa á tì ọ̀yẹ́ jẹun náà ilọ̀ lọ ta ibi wọ́n sì lè sẹ́yọ́ ọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́ọ̀bá tí ó ronú kú wàdà lọ́ọ̀dọ́ rẹ̀ ọlọ́run lè jẹ́ nìkan tí wọ́n láàfin ṣe bẹ́ẹ̀ ẹ̀sì láti ju wọ́pọ̀ ọ̀làmọ̀ nẹ́sù mọ̀dúkèrò bẹ́ ṣùgbọ́n gbà tí wọ́n gbàgbé láyà 165 ìwọ̀n tí wọ́n rán wọn létí rẹ̀ pé wọ́n páyà ọlọ́run ọba ọlọ́run bá rí pé àjáyìn lẹ́dínà yẹ̀ nìhàún ní àníṣó a máa lá àwọn tó yẹ pé wọ́n ń kọ̀ fún àwọn èèyàn kan má ṣàbúrú àlà gbogbo ẹni yóò bá ń kọ ìwà àbàjẹ́ nígbà tí ìyá rẹ̀ bá dé ọlọ́run bá máa ń larú wọn ọlọ́run bá ní pé wà kọ́dínà lẹ́dínà dọ́là mú bí àdábì ń bá èsì ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n jálábò sí àgbà ọmú pẹ̀lú ìyà bá èsì yẹn àwọn olùmọ́ ní pé bí àdábì shedid mujahid sọ bẹ́ẹ̀ pé bí àdábì shedid ní ẹgbà wa mi ó ní pé bí àdábì alim bí àdábì bá èsì yẹn ó pé bá èsì bímọ́ ní shedid nínú ọ̀rọ̀ wọ́jà ìyà ètò pé yóò jẹ ìyà ìnira èyí yóò torí ó jẹ́ mbẹ́ ẹ̀kúlù mùtàkọ́ ọ̀dẹ́wò ọ̀dọ́ àlẹ́m fáwọn kẹsì sọ pé gbogbo ẹ̀ náà ló súnmọ́ra wọn gbogbo ẹ̀ náà ló súnmọ́ra wọn wọ́n gbá wọn mú ṣùgbọ́n o tàbá wá kíyèsí ọ̀rọ̀ yìí ọlọ́run bá nípa agbá ọmú pẹ̀lú ìyà tó le agbá ọmú pẹ̀lú ìyà ẹlẹ́tẹ̀ eléro agbá ọmú pẹ̀lú ìyà nira òun ni ìyà ìbáyìís bí mọ̀ ká nu ìyà sùkúrò pẹ̀lú ìsìgbọ́n ìgbọ́rí wọn tí wọ́n ṣe pò fi sọ́dọ̀ ọlọ́run ẹ̀rí fáwọn ẹni ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá dákẹ́ lórí wọn kò sọ̀rọ̀ lórí tiwọn àwọn ẹni ẹlẹ́ẹ̀kẹta yẹn sòkílódé ọlọ́run bọ̀ mà sọ̀rọ̀ lórí tiwọn wọ́n ní pé bẹ́ẹ̀ ni ọlọ́run bá ti máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà níbi àlàrà lámọ̀rínù ọlọ́run bọ̀ bá lékè ọlá ó dákẹ́ lórí tiwọn látara pé àwọn náà àlámọ̀rí wọn bí wọ́n ti ṣe ó jẹ́ kọ́lọ́run bọ̀ náà dákẹ́ lórí tiwọn náà ọ̀sákàtà sàkìtìnà lè anàlìjẹ̀zá min jíǹsì àmàlì àwọn tí wọ́n dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ pé ẹ ṣe ẹ má ṣe ọlọ́run bá náà dákẹ́ lórí èsì wọn torí pé wọ́n ti ṣe ọlọ́run ọlọ́run bá náà ṣe ṣeré tiwọn náà fàhùn láyé ṣe ikú náà mọ́ dàhán wọn ò ní bùkátà sí ká yìn wọn ọ̀yàm dàhùn táwa la máa yìn wọn ọ̀lá ìtàkàbù àzọyìnmá wọn ò sì àwọn ò bá wọn wà abú yẹn bí ẹ bá yẹ fún wọn pàṣẹ wọn ò kọ wà bàjẹ́ àwa lè jẹ́ nǹkan tá a máa bà wọ́n yọ àìbà wọ́n jẹ́ fẹ̀yẹ̀dẹ́mù tá a máa bú wọn ikirima sọ pé abdullahi náà bá sọ níbi ayá yìí pé mọ́ adèrè anjalẹ̀dí náà kọ́ lólímọ̀tẹ̀ ìdó náà kọ́ ma abdullahi náà bá sọ pé mi ò mọ̀ ó bóyá wọn tó yẹ pé wọ́n ń sọ fún àwọn tí wọ́n ń kọ̀ fáwọn tí wọ́n ń pẹja lóòjọ́ sátidé pé kí ló tẹ̀ ń kọ̀ fáwọn òjò kan aláwùmọ̀ oníkò hóm ọlọ́run ọbọ̀ ìbọ́lọ́wọ́ pa wọ́n fúnra rẹ̀ ìmọ̀ bóyá wọ́n là ó àwọn tó ń sọ̀rọ̀ yìí àmúlà àbí wọn ọ̀là ní àwọn tó dákẹ́ tí wọ́n ṣe wà sí fáwọn tí wọ́n wà bàjẹ́ yìí kọ́ abdullahi náà bá sáwà pé falam azalibe yìí ma yẹ yìí ma gbó ikimọ̀ ló pé ìyẹ́ ìgbò tí sì ń da abdullahi náà bá sì láàmú àtàrọ̀ tòhó tí mo padà mọ̀ lọ́dọ̀ ìpẹ́ àmìlẹ́hùn kọ̀dé nẹ́jà o tó tí mo padà àwọn náà padà láǹkẹ̀yìn fàkàsáà ní ṣùlá ó sì wọ̀ mí ní góòdì ẹ̀gbọ́n ọ̀rùn látara bẹ́ẹ̀ bákan náà ọlọ́run bá ní pé fẹ̀lẹ́mà àtàw fẹ̀lẹ́mà àtàw àmà lóhùn àná nígbà tí wọ́n padà wá lọ ṣe ohun tí wọ́n kọ̀ fún wọn pé kí wọ́n má ṣe wọ́n padà lọ ṣe ònà láhùn wọ́n padà ń pẹja lóòjọ́ sátidé a fún wọn pé kúùnù kírọ̀dẹ̀tẹ́n ọ̀sìn èè tó bá ya jẹ́ bẹ́ẹ̀ ya di ọ̀bọ dalilin hakirin muhanin ẹbí ọ̀bọ lẹ́ni yẹpẹrẹ náà bá sọ wọ́n dẹ̀ ọ̀bọ dẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ pé ọ̀bọ sáà lè jẹ́ àbá àdè jẹ́ wọ́n bá bí wọn náà lónìí pé ọ̀bọ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ àáyá ìnẹ̀kí àtàwọn ọkọ̀ tí àwọn ẹ̀rẹ́ tó jọra wọn lọ yìí sáà lè jẹ́ wọn àbá àdè wọn àwọn olùmọ̀ fi ìmọ̀ràn àwọn lórí rẹ̀ àwọn olùmọ̀ tí wọ́n ní pé kò sí ohun tó ní a máa jẹ́ wọn torí pé wọn jẹ́ eré wọn àwọn nǹkan téèyàn máa ń jẹ làwọn náà máa ń jẹ wọn máa jẹ àgbàdo wọn máa jọ ọ̀gẹ̀dẹ̀ wọn máa jẹ su wọn máa jẹ pákí látara bí a lè jẹ wọn nígbà tá a pé rárá o a gbọdọ jẹ wọn o ẹ rí wọn pé ju èèyàn ni bá a jẹ ká wọn náà o bákan náà àwọn tí tún wá ọba tó bá bínú sáwọn a máa sọ pé sọ wọn a jẹ́ pé ohun tọ́lọ́hun sọ wọ́n dìyẹn èyí sí ohun táwọn ọmọ ẹ̀dínlẹ̀ gbọ́dọ̀ máa jẹ pàǹtí ni ìdọ̀tí ni kò yẹ ká jẹ kì í ṣe nǹkan tó mọ́ látara bẹ́ẹ̀ wọ́n fi ní ká jìnà sí tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì náà ni mo mọ́ọ́là lọ púpọ̀ tó nípa pé àwọn nǹkan tá a jẹ pọ̀ jarí tọ́jú nǹkan tó mọ́ tọ́lọ́hun ṣe fún wa ká jìnà sọ́bọ jíjẹ ká jìnà sí àwọn àyà ọ̀nà kí ká jìnà sí wọn àwọn nǹkan tó dáa tó mọ́ tó fi lọ́kàn balẹ̀ pọ̀ tọ́lọ́wọ́n bá ṣe fún wa ipò tí wọ́n máa lọ jẹ́rú wọn. so báwọn àfáà mi sọpọ̀ àlè jẹ́ lórí ìṣàlàyé fún wa nípa pé kí n jẹ́ ẹ̀kọ́ ẹgbẹ́ wọn kí n sì pẹ̀rẹ̀ kó jẹ nǹkan táwọn yẹn máa ń jẹ làwọn náà máa ń jẹ. àlùmọ̀hìm eléyìí ni díẹ̀ nínú àtúntònú àwọn olùmọ̀ lórí rẹ̀ ọlọ́run bá sọ báyìí pé wàyí ta àdánà rọ́bùkà Ngba tí ọlọ́run ọba rẹ̀ tó pàṣẹ tààdà nàbì mọ́nà àmọ̀rọ̀ nígbà tí ọlọ́run bá pàṣẹ ọlọ́run ọba rẹ pàṣẹ pé làyẹ̀bà sánà àléhìm ìlàyẹ̀ òmìnirikìyàmà àwọn ọlọ́run bá gbọ́dọ̀ gbé wọn dìde tí ó fi ìwìlàlìkìyàmà táà ọlọ́run bá gbé wọn dìde tí ó fi dìjọ́ ìwìlàlìkìyàmà pé lọ́bọ̀ náà láàrin máa sísọ wọn dọ̀ bọ yẹn bẹ́ẹ̀ náà láti gbé wọn dìde o talenti ó mú yá abẹ́ kó lórí wọn inna rabbaka la sari'ul iqab ọlọ́run ọba rẹ̀ ànẹ́bì ọ yára yára fi àjẹ ni o wa innahu la ghafurur rahim bẹ́ẹ̀ náà sì ni aláforíjì náà bò níkẹ́ àyà yìí kọ jẹ́ àyà kan táwọn olùmọ̀ máa ń ṣàlàyé pé ọlọ́run bọ́ọ̀bà lékè ní máa ń to tẹ̀lgíìbù wọ̀ tẹ̀lgíìbù máa ń tó papọ̀ yíṣì máa ń tó rọ̀já wọ̀lẹ̀ kọ́ọ̀f ní máa ń tó papọ̀ ìsenilójúkòkò àti dẹ́rùbani ìrẹ́kàn àti ìmú ìbẹ̀rù wá ọlọ́run bá máa lò ó púpọ̀ nínú ọ̀rọ̀ bákalẹ̀ sẹ̀rí olè kọ́ àìlè mọ̀nà àṣọ́ọ̀hù ẹni yóò tó wọn pé ní tó bá sẹ̀ wọ̀ kọ́ la fàṣẹ́rì àhú tó sì yapa òfin rẹ̀ ọlọ́run bá máa yára yára fi àjẹ̀dá ọ̀yìn náà ó lábọ̀ fóró ràfin bákan náà máa ń ṣàforíjì fẹ́dà sí máa ń kẹ̀dà àìlè mọ̀ntà àbáyé léyìí ẹnà bá ronú kúrò lọ́dọ̀ rẹ̀ wà náà bà tó sì pinnu oníkùwàdà ìwà ádámì bá bí kọ́mùnà rahma ma lè kọ́ ọ̀bá eléyìí ó jẹ́ pé ọlọ́run bá da ìkẹ́ àti ìjìyà tí máa ń da àpapọ̀ ìyá yá sólè yá kọ́ má bàá jẹ́ pé yóò sú yẹn kọ̀ọ̀nà àtàhálà báyìí ọlọ́run bọ́ da àpapọ̀ láàrin ìrìnkà àti kẹ̀sí ìrọ̀nì lọ́pọ̀lọpọ̀ ọlọ́run bá máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ti máa kí ọmọ arìn kan dáadáa lọ́dọ̀ ọlọ́run àti kí ọmọ abẹ̀rù pé ó fìyà jẹ ni ọlọ́run bá máa ń ṣe é bẹ́ẹ̀ náà nígbà míì ọlọ́run bá wà ní pé wọ́n fọ̀tọ̀ náà hùn fìlẹ̀ áwùdè òmùrọ̀ àwọn ọlọ́run bá ṣe àwọn ọba ní Israel àgbé wọn apín wọn yẹlẹyẹlẹ níjọ níjọ lórílẹ̀ nínú hùn sọ̀rẹ̀ hàn níbẹ̀ nu wọn àwọn tó mà jẹ́ ní rè àwọn tó jẹ́ ní rè gẹ́gẹ́ bí ọlọ́run bá ti sọ fún wa láwọn sóra mi ọ̀pá jùlọ inú sóràtù jinn ọlọ́run bá nípa àwọn àjẹ́ ń sọ pé wà á nà mí nà sọ̀rọ̀ ìhòòrùn níbẹ̀ náà wà jẹ́ nínú ẹ̀tọ́jẹ́ nẹ́rẹ́ wà mí nà ẹ̀dùn ní dalek níṣẹ́ bẹnu wa àwọn tí ò rí bẹ́ẹ̀ tí ìṣẹ́ nẹ́rẹ́ kó nà tọ̀rọ̀ ikọ̀ kí dẹ̀dà onírẹ̀nírẹ̀ ìdálà wa náà jẹ́ ọlọ́run bá ń sọ nípa àwọn bàní sọ èpè mínú húmú sọ̀rọ̀ ìhòòrùn níbẹ̀ nu àwọn tó jẹ́ nẹ́rẹ́ wà mínú húmú dùn ní dalek níṣẹ́ bẹnu aṣàdánwò fún wọn ilẹ̀ hasanẹ́tì ọ̀sẹ̀ jihad pẹ̀lú dáadáa àtàbúrú pé àwọn tó jẹ́ níbi kan máa sí dáadáa àwọn tó jẹ́ ní ibú kan máa sàbúrú àbìsàdánwò fún wọn pé kọ́ máa wà àsọ́ọ́lẹ́ wọ́tọ̀ọ̀lẹ́ àwọn tó ikú wọn jẹ́ ní ẹni ó jẹ́ àtẹni tó jẹ́ ní ibú yẹ̀rì jẹun pé àwọn olè sẹ́rí fọ́kànlá fàmì báàdì hìn lẹ́yìn náà àárín àwọn tó jẹ́ ní tó jáwọn ẹni ibú yìí tó jáwọn ẹni ibú yìí bọ́lá bá ṣe dá ní méjì ní ṣùgbọ́n gbọ́ padà yá فخلف من بعدهم àwọn kan padà wá gbẹ̀yìn wọn o khalifun àwọn ẹ̀yà yìí warithul kitaba wọ́n jogún tírà ọlọ́run yakhuduna arada hadal adina àwọn òjì ẹ̀wà jẹnẹrẹ rárá àwọn kẹ́ mú tírà ọlọ́run bá bí ọba ti rọrùn ní ọyàkùnrin wọ́n máa sọ báyìí pé sàyóògùn fàwì lánàá ọlọ́run ṣàforíjì fún wa sọ́dá sí ẹlẹ́sẹ̀ báyìí báyìí ṣe lọ́run ṣàforíjì fún wa ibi tó bá rọ̀ ni wọ́n sáfẹ́ máa lò nínú tírà ọlọ́run ọba gbogbo wọn bá rọ̀ wọ́n máa gbé wá wàyí yà tí him arọ̀dùn mislu yà kòdó bákanà táwọn ọ̀rọ̀ mi bá tó wá bá wọn tó jẹ́ pé wọ́n tún gbá wọn ní àmú pé ẹjíjá sílé iná lọ́wọ́ ṣàánú wá alam yukhadu alayhim mithaqul kitab ọlọ́wọ́n bá ní pé ṣé wọ́n àti àwa gba ìgbàfipamọ́ nínú níbi tíra yìí ni pé bí wọ́n ti gbọ́dọ̀ máa lò ó nìí Allah yaqulu ala Allah illa al-haq tí wọn ò ti wá gbà á ni pé wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ àfikójódodo tí wọn ò ti gba àdéhùn ẹ̀jẹ́ nínú tíra ọlọ́run ọba pé wọn ò gbọ́dọ̀ sọ nǹkan kan àfikójódodo sọ́lọ́run bó ti wá rí fún wọn bẹ́ẹ̀ ni pé wọn ò gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé wọn ò gbọ́dọ̀ mú ọ̀rọ̀ kan nínú ilé ayé tí wọ́n wá jẹ pé kò bá jẹ́ èèwọ̀ kò bá làwọn máa wá ṣe tá àti sọ fún wọn pé wọn ò gbọ́dọ̀ mú ọ̀rọ̀ kan nínú tíra ọlọ́run ọba àfikójódodo ni eléyìí ni ọ̀rọ̀ tí ọlọ́run bọba àlékè ọlá ń sọ ó tiẹ̀ jẹ́ pé àwọn táwọn wí yìí ọlọ́run bá sọ̀rọ̀ fún wọn fún wa ní suratu Maryam wípé àwọn ẹni táwọn wí yìí fa khalafa min ba'dihim wọ́n gbẹ̀yìn wọn khalfun ada'u s-salah àwọn gbẹ̀wọ̀n jùlẹ̀ wọn kí wọn mọ́ni nínú àyà yìí ya'khuduna arada hadha al-adna tó bá jẹ́ pé ọba jẹ́ nǹkan tó rọ̀ iná ni wọ́n máa ń mú ẹ̀kọ́ lónà ṣàyẹ̀wò fàwùlánà wọ́n máa sọ̀kọ́ lọ́wọ́ bó ṣàforíjì fún wa ọlọ́wọ́ bó ṣàforíjì fún wa láàyò bá lónà halálà ń kánà ọ̀hárọ̀ ọmọ wọn ò ní bìkítà wọ́n bá ti wá gbé bá omi náà lámù ìdílé àkàlò wọ́n máa jẹ́ ni ò láàyò bá lónà halálà ń kánà ọ̀hárọ̀ ọmọ wọn ò ni sẹ́yìn sàníwọ́n sí ọlọ́wọ́ fún wa náà lè jẹ wa méjì kẹwàá sójú ní ẹ̀dẹ́kùn náà sáfójì fún wa táà jẹ́ nìkan tó yẹ pa a mú tí nígbà tí bí bá ń pa wá owó ọ̀rọ̀ báyìí olóhun ló fún wa ọlọ́run sọ́sọ́ foríjì fún wa ẹbá ti bá lọ́wọ́ tó yẹn lè máa lọ́wọ́ foríjì lọ́dọ̀ ọlọ́run wọ́n sà máa ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn yìí wọ́n máa ṣe ní fufu yẹn ni fáwọn èèyàn láyò bá lónìí halal nǹkan ní haram wọn ò ní bìkítà pé ṣé nǹkan yẹn sì ẹ̀sẹ̀ tó àbójú èèwọ̀ ọlọ́run sàṣàánú ọlọ́run sàṣàánú ọlọ́run sàṣàánú gbogbo táwọn máa sọ nù wọ́n máa sọ gbogbo bá ní ẹ̀wọ̀n ò ní bìkítà o wọ́n fẹ́ máa sàwọn yẹn nu lọ́ra yìí wọn ò ní kí wọ́n wò pé àbí ọ̀yẹ̀wọ̀ dárọ̀ sọ̀rọ̀ àfihàn wọ́n kẹ wọ́n àwọn ẹ̀kọ́ tí ń bẹnu tíra náà wọ́n ti kọ́ ṣùgbọ́n wọn ò nílò ad-darul akhiratu khayrul lilladhina yattaqun ọjọ́ ìkẹyìn yóò lóore fáwọn tó jólù pẹ̀rọ ọlọ́run àwọn tó jólù pẹ̀rọ ọlọ́run ọba nìkan lọ́jọ́ kẹyìn ó lóore fún o ṣùgbọ́n tó ń bẹ̀rù ọlọ́run tó ń sì ń páyà èèwọ̀ rẹ̀ ọlọ́run bọba àlefẹ́ ọlọ́ máa ń jẹ́ kí ọjọ́ ìgbẹ̀yìn ọjà fáwọn ọgbọ́ àwọn ẹni bẹ́ẹ̀ afàlà àtàǹkìlóòn ọlọ́run ní pé ẹwà sí làákàyè ni ṣe làákàyè ṣe làákàyè dáadáa tó mà hàtìnà tààlà àlà lẹ́yìn náà ọlọ́run bọba àlefẹ́ ọlọ́run fẹ́ nípa ó bu ìyìnkú àwọn mọ́ntàmọ́sàkàbìgìtàbì àwọn tó gbá tí ọlọ́run bá mú pẹ̀lú Eh, tí wọ́n gbá mú pẹ̀lú ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run àwọn wọ̀nyí aládì yakudu ila ittiba rasuli muhammad sallallahu alaihi wasallam tí wọ́n gbá mú láti fi tẹ̀lé ànábì wa muhammad sallallahu alaihi wasallam kama huwa maktubu fi gẹ́gẹ́ bó ti wà nínú tírà ọlọ́run ọba náà ọlọ́run ọba ní kò wọlé dínà yumsikuna bil kitab àwọn tí wọ́n gbá tírà ọlọ́run ọba mú áì ìrìn tásọ mọ̀ bẹ́ẹ̀ wọ́n dìrọ̀ mọ́ wàkùtádù bí àwọn amẹ́rìhì wọ́n sì jẹ́ nìkan tó pé àwọn àṣẹ ẹbẹ̀ wọ́n gbájúmọ́ wọ̀tárọ̀ kú zàwọ̀ wọ́n sì gbé jùlẹ̀ àwọn nǹkan tí wọ́n dẹ́rùbà wọn lórí ẹ̀ nínú tí ọlọ́run wọ́n gbé jùlẹ̀ àwọn kan mú sọ́lá wọ́n tún wá ń gbérun dó àwọn táwọn wéyìí wọ́n gbérun dó ọlọ́run ọba ní pé ìnà dájájà wọ ọlọ́run ọba láàánú dé wọn ajúrò ní mùsùlùmí àwọn ọlọ́run ọba láàánú dé wọn ajúrò ní mùsùlùmí a ní dáre ẹ̀sìn àwọn ẹni rí a ní ráre rẹ o eléyìí òun ni ohun ta gbọ́dọ̀ gbá igbóyé gbogbo àwa ẹni tó bá ti jẹ́ ẹni rí ẹni ọba jẹ́ èèyàn rí gbogbo ohun tí bá ń ṣe ní kọ́lọ́fín ó sì ń gbangba ó sì ń kọ́lọ́fín o ọlọ́run bò ní ara ẹ̀sìn ẹ̀rọ wọn kò ní ara aláre jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú ká má jẹ́ ọ̀rẹ́ wa ká má jẹ́ oṣù wa ẹ̀sìn ọlọ́run ọba kò lè máa jẹ́ ẹ̀sìn àwa tá à ń ṣe náà la gbọ́dọ̀ gbé lárugẹ ká jẹ́ nìkan tá a mójútó ká jẹ́ nìkan tó yẹ pé gbogbo ohun tọ́lọ́run bá fi yé wa ní ẹ̀sìn ká fi yé àwọn tí ò yé dára pé ajẹ́nire ni o ọlọ́run bọba lẹ́kẹ́ọ́lá tó bá sì wá lẹ́ni ọlọ́run bá ní ra ẹ̀sìn ni rí òun ní ra láre kọ́lọ́n kó sí èmi àti ẹ̀yin nínú ẹni tí ó jẹ́ ni rí kọ́lọ́n kó má sí èmi àti ẹ̀yin lẹ́ni tí ó jẹ́ ni ibú ni o ó sì jẹ́ nǹkan tó ṣe pé èyí ó jèrè rẹ̀ lọ́dọ̀ ọlọ́run lẹ́kẹ́ọ́lá èyí ó rẹ̀ dáadáa ọlọ́run lẹ́kẹ́ọ́lá wá tẹ̀síwájú one seventy one. tààsì dúró síbẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run bá pé wàhídìnà takùnà ìjábàlà fáwọkọ̀ hom nígbà tí àwọn ọlọ́run bá ta wá gbé òkè náà ta gbé sí wọn lórí kàánà hòdúlà tókè náà tó wá wúwo lé wọn lórí tó dàbí òjì ọ̀dọ́ tí wọ́n wá ń mọ̀ pé ànáwó wá kẹun bíhìm pé a ah, àfi bí kálókè yìí ń bẹ lórí àwọn ọlọ́run bá ní pé kódò máa àtàyìnákùn bẹ̀kú wà àwa sọ fún ọ pé ìwọ̀n ta fún yín o ẹ mú pẹ̀lú tagbára tagbára o síra ta gbére yín lọ́wọ́ ẹ̀mí ìjọ jábọ̀ o wadhkuru ma fihi la'allakum tattaqun ẹ sì sì rántí ohun tí ń bẹnu rẹ̀ ẹ lè bá jẹun tí ó payọ ọlọ́run ọba wọ́n fún òtó rẹ̀ alárò ó sì ní yahud bitamarudihim ọlọ́run bá gbé òkè tó gbé láwọn yahudi lórí nítorí fún ọta yẹnu àlà àfáwálẹ̀ ọmọ àbítọ́lẹ́há ọgbà látọ̀dọ̀ abdullahi ibn abbas ó ní pé wàhíd nàtàkùn nàìjíríà bala fáwọkọ̀ hàn

wọ́wọ́ kóòlùhù wọ̀rọ̀ fáànà fáwọ́kọ̀hùnmù tóòrọ̀ awá gbé òkè tó bá gbé lé wọn lórí ọ̀kọ́lọ́kọ́ alkọ́sùn bónú àbí ayub alkọ́sùn ọmọ àbí ayub sọ ó gba alátọ̀dọ̀ sàyìn bónú ìbéèrè pé abdullahi bin abbas sọ pé tún mà sáárọ̀ bí i musa alayhi salam ilẹ̀ audi mọ̀kọ̀dásà lẹ́yìn náà musa wá kó wọn lọ sí orílẹ̀ ọlọ́run ọba táwọn pé ní audi mọ̀kọ̀dásà wàá kọ̀dọ̀ bada ma sakata anihu li godob lẹ́yìn gbà tí bínú kú òfin tán wà amarahum billadi amarallahu ọwọ́ apá wọn láṣẹ ìhun tọ́nà wọn bá pa láṣẹ rẹ̀ ayò bá lẹ́gọ̀ homina ni wazahif pé kó múdò góńgó wọn àwọn ojúṣe tẹ́ ẹ̀kún wọn ṣe fàtàkù láti aléhìm ẹrù náà wá wúwo lé wọn lórí yẹn pé ọ̀rọ̀ náà lé wàá bá wọn sì kọ̀ anyakọ̀rò bíhà pé káwọn gba iṣẹ́ náà kí wọ́n jẹ àtànẹ̀tẹ́kìlá àdìjábàlà fáwọkọ̀hùn tí tí wọ́n fi wá gbé òkè tí wọ́n fi gbé ilé wọn lórí kàánà hòdólà òkè náà ọwá dà gẹ́gẹ́ bí ìdílé ọ̀fà àti olè màláíkà fọ́kọ̀ rúsìhìm àwọn màláíkà àwọn ni wọ́n gbé ilé wọn lórí o àwọn ló gbé wọn lórí wọ́n wá sọ pé ọ̀dọ́nà annahu wá kẹrùn bíhìm wọ́n wà lérò pé bóyá nǹkan náà ó ti wọ àwọn lórí tẹ́ni wọ́n sọ pé húdù ma àtàìnákùn bí wà ń ta fún yín ẹgbàmú pẹ̀lú agbára síkà tá a gbé lọ́wọ́ bá a ṣe ní ẹjẹ́sẹ́ mẹ́sìgì àwọn ọlọ́run ẹgbàmú tagbára tagbára ni o wá kúrò máa fi ẹ ìṣẹ̀rẹ́ tí ohun tó yẹ pé ń bẹ nínú tírà náà làálàkùn tẹ̀tẹ̀kù bóyá ẹ lè jẹ́ nìkẹ́tẹ́ payà ọlọ́run bọ̀bà nìkẹ́ ọlá àyà yìí ń ṣàlàyé fún wa nínú àwọn ìyà tọ́lọ́run bá fi jẹ àwọn Bani Israel ìyà náà wọ́n bá fẹ́ fi jẹ àánẹ́ nísì ọlọ́run bá lágbára rẹ o ṣùgbọ́n àdúrà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló ti gbà lé lórí oríṣẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ ìpèrè ọlọ́run má ṣe sọ ìyàkalẹ̀ látòkè sẹ́mẹ̀ fún àwọn ọmọlẹ́yìn mi ọlọ́run bá lágbára èrè ọlọ́run ọba ò má ṣe mú ìyà jáde látàbí ẹsẹ̀ wọn ọlọ́run bá nípa agbára èrè ọlọ́run ọba ò má sì jẹ́ nìkan tó yẹ pé ó jẹ́ kí ọ̀tá ó máa borí wọn o ọlọ́run bá lágbára èrè ọlọ́run ọba ò má ṣe fún àárín wọn má fọ fún wọn yẹ́lẹyẹ̀lẹ o ànábì àwọn ọmọ wọn sàràsàrà pọ́ la ilaha illallah eléyìí fà tó jẹ́ pé bá a sọ fún yẹlẹyẹlẹ lónìí àwọn mùsùlùmí nínú àdúrà tánibí sí rẹ̀ ṣùgbọ́n tó náà gbọ́ gbàdúrà níbi ọ̀hún Muhammad sallallahu alaihi wasallam lórí rẹ̀ àwọn bẹ̀lọ́hùn ọlọ́run tó tó yí pé bá a ṣe rí ìtàkùn dẹ́ẹ̀mí wá papọ̀ òjá gbọ́ra wáyé òjá lè tẹ̀léra wa kọjá ìmọ̀ òdodo lódò kọjá lè tẹ̀lé kọjá mọ ẹrọ ní ẹrọ kọjá lè jìnà sí bí láti tùdó lónìí tí ìpín gbà tó bá di ọ̀la a tún máa tẹ̀síwájú níbi ààyè mìíràn àbẹ̀lọ́hùn kọ́lọ́n bàbá lẹ́kẹ́lá kó jẹ́ ká gbọ́ yé ibi àti sọ lọ ìtítọ́ sọ ẹni tó sọ àti ìtítọ́ gbọ́ ọlọ́run jó wúlò fáwọn méjèèjì o ọlọ́run má dáa ló wà láyà o jáàbá nínú sí olóore wa lọ́jọ́ gbọdọ̀ kìyàmọ̀ ọjọ́ tó wò ní wúlò tọ́mọ̀ ní wúlò àfi ẹ̀mí èyí tó yẹ pé ọba lálàáfíà dọ́dọ̀ lọ قول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في دم إنه هو الغفور الرحيم